أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي رب آخري هارون أخي إني أعمل يعلمون ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم في سبيل الله ولا بأيديكم إلى وأحسنوا إن الله بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين Náà, adá ọ̀kẹ́ tó kọ̀ fún ọlọ́run. Ẹlùmí òkè ẹ̀lú dúpẹ́ fọ́lọ́run. Àtọrọ rẹ̀ fún olùkẹ́ àti ìjẹ̀ fún àlọ́bí wa Muhammad. Abẹ Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Ọba tí ó sọ Al-Kùránì kalẹ̀ fún àlọ́bí wa nínú àwọn áàlù Quran àwọn ni áàlù lọ́ọ̀yì wà kọ́ọ̀kọ́tù àwọn ẹni ọlọ́ọ̀tún tọ́ àwọn oníkùnrà ní òdòdó ọlọ́dá jẹ́ kaná wọn àti lórí pọ́tà àwọn abẹ́ dúó lé lórí àbẹ́ dúó lórí ìṣèlú ìdùnnà ọ̀pọ̀ Aya 196 ṣe bí ìdúlẹ̀ ẹ̀kọ́ òkúté ló parí ẹ̀ pé ọba tí máa ń fi àkóyò oko jẹyàn àwọn òde fẹ́ jìyà lọ́dọ̀ ọmọ ọlọ́mọdé àkíyà àyà 195 yẹn láti gbé òní náà ni last tẹ̀síl tẹ̀síl tó kàn ìta ṣe ní ọmọdún ìjìlá 1446 gbogbo ẹ́písọ́ọ̀dù táàrí fi ṣe pẹ̀fíù kò ju mẹ́ẹ̀ẹ́dógún lọ àwọn ọjọ́ sátidé sunday kò sí pẹ̀fíù àtàwọn ọjọ́ kan bíi méjì bá àlàǹfààní àti pẹ̀fíù kọ́lọ̀ ń kó balẹ̀ sí lọ́wọ́ wa kọ́lọ̀ ń bá ní wàá ń fi kún bí sẹ́bí ńlá áyàtà fẹ́ tí ó lé lórí nìyẹn ẹ̀nà owó sí ojú ọ̀nà owó ẹ̀nà sí ojú ọ̀nà ọmọ mo ti bàlàyé ìyẹn lánàá ibi tá a wá dé wá àìbí kóòmù àlejò ọlá ó ní ara yín pa destruction, ìparí, ojú ìfà, ìmọ̀lẹ́sẹ̀ ìfà, àbíká pàápàá pàápàá bí wọlé tó wà. Ọlọ́ni ẹ̀lọ́ fi ọwọ́ ara yé fa ìparí ìdẹ̀ládé. Àwa ń sọ àwọn nǹkan tí fífi ọwọ́ ẹ̀yẹ fa ìparí àwọn nǹkan tó kọ́ sínú lójú ọ̀nà jihad mọ́kànlé ti suicide mọ́kànlé dị kéde mọ́kànlé ti suicide téèyàn bá wà na ojú ọ̀nà ìyá ọwọ́ apá àwọn kan pípa tó kan wọ́n wá sòwò kan wà bí wọ́n ṣe wá ṣe ọ pé adúrú rẹ̀ èlé adẹ̀sọ bàábí tó para rẹ̀ bó ṣe para rẹ̀ yẹn anábì yíyọ wọ̀ ní lọ́dọ̀ ọmọ lẹ́yìn ìgbà tí a ti yanjú eléyìí tán afúnfọ̀ nǹkan ní ìtìwà lásìkú bí àìsí ikú ìlàtàlùkà àwa bọ́ síbi àwọn tí èdè bá ti ẹ̀wà lójú ọ̀nà jihad nínú àwọn ìtumọ̀ táwọn afẹ́ẹ̀sìn tí wọ́n fún wá láàtọ́ lòkó òmìnira ilé kọ́mí ìlà láàlò kàtì ọlọ́ní ẹ̀mọ́ fọwọ́ ara yín a ní nínú ìtumọ̀ tó kó sínú àlèwé kúlù àlèébì àlèwé kólò kéèyàn ya ahun ní tó yẹ ká náwó sí bọ́yà rẹ̀ ni bọ́yà nǹkankan lọ́ ara bàjẹ́ lára alé èèyàn wá náwó sí ojú lẹ́sì ọwọ́ awó pàwọn irú ẹ̀ lèyí tó wọn náà lọ fẹ́yún ọwọ́ afọwọ́ rẹ̀ parẹ́ mo dẹ̀ sọ ìtọ́ ọmọ kan tó parẹ́ bí ọdún mélòó fẹ́ ìtọ́ fẹ́yún tó kú sóbi lọ́mọdé àkúsóbi àwọn àfáà ní ara tí wà látúrúkú dìyà ìdí kún ìlátàlùkátì ẹ má fi ọwọ́ ara yín ẹ fi fa destruction ẹ má fi fa ìparẹ́ ìparun ẹ má fi fa fúnra yín àfáà lára ẹ̀ ní ayẹ́bùnébà rọ́jù àtàmbà fàyọ̀kúrù láàájú gúfàrù ara ọ̀nà tẹ́ẹ̀ lè fi para ní rẹ̀ ni pé ẹsẹ̀ lọ́n ẹ̀ṣẹ̀ nǹkankan tó jẹ́ pọ́lọ̀ rọ̀bà lókè ọlá sí ọ̀rọ̀ ojú wa rò ní wà lẹ́nu ọlọ́run lè borí tèmi mo fẹ́ kó gbọ́ àrùn dáadáa nǹkan kan ṣẹlẹ̀ nílé ìwé ìwé òṣèlú nínú ṣùgbọ́n náà má jẹ́ àbí ọmọ ta ọmọ kan bẹ́ ń lè ìyá bàbá rẹ̀ àwọn alágbára èṣù àwọn ìyá ilé òṣù àwọn tẹ́ máa ń pè láìjẹ́ àwọn ìyá òkè àwọn ìyá àjá àràbùkà tí wọ́n wọ ọjà màmá yẹn wá ilé ṣéèkì ọmọ ọmọ rẹ̀ ọwá gbé ọmọ wọn ẹgbẹ́ ìsù wọ́n yẹ sálágbára ọ̀lẹ́ ní ọ dọ̀wúfà sọ́ọ́lìbù wà ní màtúlù wà láì ọ̀lẹ́ ní wọn sábà lágbára ẹ̀ńtọ́ lágbára èèyàn kalẹ̀ tó lè máa já lágbára ọlọ́lẹ́ máa já lágbára ẹni tó bá ní òyìn kálá sọ́ọ̀ alọ́mọ ròyìn kí ni ròyìn ẹni tí ó mọ̀ ẹ̀mí lọ tí ò lè kú ẹni tó jẹ́ alágbára wáta wá ká alàlà àyè lẹ́bí láyà mú sọ́ọ̀rẹ́ tí ọba ti dé lóyìn ńlá rùkọ́yà ọgbọ́ dáadáa ẹni tó bá já sí pé yóò jẹ́ fún ọ lápẹẹrẹ ìwọ̀n òbí ìmọ̀gbà náà wọ́n èyí lọ ìgbà sọ́ni àbáta general Sani Abacha Abacha ti kú lónìí ọwọ́ àmì ìtàrí báyìí náà wúwa báyìí náà rẹ̀ bì àrùn òun àtọ́lọ́ Abacha was a dictator he was a dictator sọ̀rọ̀ sí jẹ́ dictator mobile àwọn ìjọba fipámù ni àwọn ìjọba apàṣẹ wà ọlọ́run lọ́mọ iye àwọn sábà ṣàpa àárín òun àtọ́lọ́run yẹn wà gbogbo kí ọ̀rọ̀ bá wa ọ̀rọ̀ tọ́lọ̀. bàbá ṣàṣe lágbára tó tó ọba gbọ́sàn bàbá ṣàṣe ikú ọmọ òwe a a jẹnẹra pẹ̀lúdẹ mọ́ni àbáṣà ẹ̀yẹ kan fún wa. ọ̀yẹ́ kan ṣe kéde ọ̀yẹ́ kan fún àwọn èèyàn míì náà wá ń bẹ ẹjọ́ tí wọ́n wà lé ayé alágbára ni wọ́n jẹ́ fún ọlápẹ̀rẹ́ gbàgbẹ́ aláàfin màlẹ́gbẹ́ bàbá adébíyí bàbá ọ̀sẹ̀ gọ́ọ̀nà ṣùgbọ́n ní ọ̀yọ́ ṣe bàbá ní influence ju àìmọye gọ́ọ̀nà jùlọ bàbá adébíyí ló kú tó ẹ̀yẹ̀ náà ọmọ tí mo wá sọ yìí nílé ìwé kan wọ́n wá ilé ṣe ètò ọ̀rọ̀ ni wọ́n tọ́ba ti mú ọwọ́ náà ilé èṣù kó o lè wá dáṣe lókè àpò ọkọ̀ owó bẹ̀ kánà ọ̀rọ̀ òbí tó wà ní wọn ó wà ní wọn ó wà ní ilé èṣù ìnáwó dáná náà ní wọn. ìwọ́n tó ọmọ sọ̀rọ̀ oúnjẹ jẹ ọ̀nà tó ti máa mú ìyàwó pọ̀ àwọn ẹlẹ́ni èṣù ọmọ yìí nílé ìwé olùsùn ní ìdíbàbẹ̀ ọwọ́ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ ní nǹkan jẹ wọ́n a máa lo àwọn nǹkan bí ọ̀gẹ̀dẹ̀ àgbálùmọ̀ máa ń gbòòrò ọba ẹ̀pà kùlùkùlù kódà wọ́n lè lo gààrí kò tó bá lè lò àjẹmú náà bá iṣẹ́ wọn lágbára wọn lẹ́ni ìwà àjẹmú tó bá ti lo wọn lóògùn láàrin wọn àmì káàbọ̀ àfọwọ́ kíláàsì wa náà wà wọn à wàhálà àbáwọn náà wà ní ẹgbẹ́ oṣù abájẹ sọmọ ẹran ẹgbẹ́ oṣù àtẹlẹ́gbẹ́ oṣù làwọn náà gbogbo ọmọ wà ní ẹgbẹ́ oṣù kọ́ láwọn àbá àkàṣe oké àpọ̀ kan lè dùn ọgbẹ́ òde kó ní ẹgbẹ́ oṣù ọmọ yìí wá rí ní ṣe òun náà wá mú ọmọ mẹ́sàn-án wọnú ẹgbẹ́ oṣù nílé oṣù lọ́kọ́lẹ̀ bẹ̀rẹ̀. alára pé pọ̀jù òkúrò yìí. o, ọmọ yìí, ọwọ́ tó mi ní ṣé ti èèyàn mẹ́sàn-án láàláà ìlànà. Ibi wọ́n sọ fún ọ̀yìn síríọ̀sì ìṣù. Ìtọ́lọ̀ ti wá nítorí ni mo fẹ́ sọ fún ọ. Ìwọ tó ọba máa ń pẹ́ dé sùkú dé ìbá wa láti kárù. Ọmọ ìjà máa fúra ìṣù sí ọ. Máa sọ́dọ̀ ọmọ kíláàsì yìí o ọmọ kíláàsì bẹ́ẹ̀ kéjọ ti débù fi ó ọba mọ́ní àṣẹ ìwà lẹ́ẹ̀mọ́ fúlàsì ọmọ ìjẹ́ pé máa máa pẹ́ dé ẹ̀sọ́ tí ọba ti wà bá wọ́n ní àṣẹ ìlú náà lu àkọ́bà máa gbọ́ tá a bá kú zúrì ta àwọn ẹ̀ka àṣàbàlá wọn àṣàbàlá wọn ní kàṣàlá àkà bùdúrú tó wà lọ́wọ́ fàlà ilé ìwé yìí lásẹ̀mblì làwọn ọmọ kan ti gbọ̀n ọ̀gbẹ́ àwọn àkáàbù tá a máa kà láàárọ̀ èyí a máa ṣe lẹ́yìn ọ̀run bí orúkìyà náà ni àwọn ọmọ ìwà ń gbọ̀n wọ́n ń gbọ̀n bí ìgbà tí nǹkan kan pé ni tòmọ̀ ẹ̀kọ́ léwu yẹn sáré wọ́n àlẹ́ ìlú máa ọmọ ìyá kan àwa náà wà bẹ́ẹ̀ wọ́n ṣe orúkìyà yìí wọ́n á kọ́lẹ̀ bọ̀. àwọn ọmọ ìyá yẹn máa gbọ́ mi dáadáa o during the rukia process ó padà reveal pé ọmọ ẹyọ kan ló ń ṣe ìrẹsì pé ọgbẹ́ èṣù ọlọ́kọ́lá àánú wa lójú. wà látúrúkú bí ẹdí kún ìlàta lúkàtì ọlọ́run gbogbo tó lè fa ìparẹ́ ẹ ara yín fà àwa ń sọ ọ̀rọ̀ àwọn mùfàsírù nítorí mo wà lọ sí tá ń sọ o ti wá mú yàn ìkànnì àwọn ọmọ yẹn olóhùn jẹ́ bàbá fi kú pé èèyàn báyìí èèyàn báyìí pé àwọn máa mú ẹ̀jẹ̀ wọn lò lágbára wọn lò wọn fi irú àwọn tí gbé lórí ìlú àwọn tàbíkàmù àti gbogbo ọba ń bá lọ tọ́lẹ̀ tọ́ tàbíkàmù àbẹ̀rẹ̀ pé sí so ọ̀n bá dárò àárọ̀ oníṣègùn ìrọ̀lẹ́ ọlọ́run máa sọ. sincerely yours látara ẹ̀mí èsù yẹn àwọn òun báyìí ìdóhùn yẹn para òun mọ́ para rẹ̀ ọlọ́run

ọba ní à èyí ẹ̀rọ ọlọ́run lè borí tí ọba tó fà ṣe pa àfọ́ àpáàtì rábì máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ aisha èyí ẹ̀rọ ìlú plus one kí ló dìbò èyí ọgọ́rùn-ún kó tó wá rà ìyẹn wà ní ọlọ́run

tó bá já sí pẹ̀lú àwọn àdánwò olùsúnmọ́ yóò ti yà ìwọ tó ń béèyàn bo ìtọ́ ọba ń kú sáàrin wọn ó ti àlọ́ rẹ̀ ìwọ tó ń báwọn èèyàn rérìn ọmọ rí tọ́lọ́ ṣe wọ́n rọ létí wọn tó wọ́n rọ létí àwẹ̀ wọ́n rọ létí àwẹ̀ sí tùṣàwà wọ́n rọ létí tìlàwà wọ́n rọ létí àká ìwọ náà kẹ̀kọ́ rí ni mọ́ wọn ìwọ tó ń bá wọn ọmọ burúkú rìn ọkẹ̀ tó mọ́ wọn ìwọ ń bá ọmọ rérìn ọba tó mọ́ wọn gbogbo àwọn táwà bá nígbà táwà ní yunifásitì wà láìdòyìn àtúnṣọ̀rọ̀ àwọn míì àgbogbo ara bí lamọ́ ṣùgbọ́n communicate online àwọn tá a jọ go fẹ́ àwọn tá a jọ máa ń gbé wọ̀ àwọn táwà ti ẹ̀rù tẹ̀ mọ́skáì mo ní mọ́skáì id card àwọn tá à ń gbé mọ́sálárì proudly mọ́skáì máa wà láàrin àwọn ẹni rí gbogbo ẹ̀kọ́ bá wà lọ aláìmọ̀tìtò ojú ọ̀dà mo ti kú mọ́lẹ̀ mi aláìmọ̀tàlì mo ní bọ́ẹ̀fẹ̀ mo ní gẹ̀rẹ̀ ah, mo ti dùnà ah, mo parọ́ gbogbo nǹkan orúkọ òṣè kódà wọ́n fẹ́ yẹ tó o bá tún bá wàlẹ́ ọ̀rọ̀ òṣèlú táwọn bá tán náà sọ táwọn bá tán onínà láàrín àbúrò rà aláàbò orí ìjọba lọ tó bá ti lè mọ́jẹ̀ bá ọlọ́run rẹ̀ àti orí ìjọba ẹlòmíràn ọlọ́run kù sí parí aláàbò orí ìjọba àbá ní ara ń pé èèyàn fi lè parí èèyàn rẹ̀ ọ̀fẹ́ lọ́n ọwọ́ àrò wípé ah, ìrùpọ̀lọ́ ogun láàrúgbó fáwọn ìwọ̀n tó ọba rò bá ń pọ̀ wá para rẹ̀ àbúrọ̀lọ́ okú lókun ìwọ̀n lọ para rẹ̀ àbá àkúta ọlọ́run lè borí pé ara àwọn àtúmọ̀ ní wà látúkú bí àìbí kó ìlátàlù káàkiri àbẹ́ gbogbo àwọn nǹkan tọ́já sí wípé pé èèyàn bá ń jẹ wọ́n àbẹ́ èèyàn bá ń mú wọn yusabibu láàkà yusabibu àlùláàkà ó lè fa kọ́rọ̀ parí gbogbo nǹkan tó jẹ́ pé tọ́ọ̀ bá ń jẹ́ àbò mú òun pè sí mú òun ìwọlé bàtà olúwọlé wù gbogbo orú kan yẹn tó ọba ń lò yóò fà parẹ́ lọ́dọ̀ ọ̀nà àáfàá ní lọ́gbọ́ yóò tó ọba ti lè ṣe tó ọkú àbá rẹ̀ sí ọ ìwọlọ́gbọ́ wa rẹ̀ parẹ́ irú àyà yìí òun

ọlọ́run ní wá látúlùkù ìrìnà ìdí fún ìlà sàálù kàtì ẹ má fọwọ́ ara yín pa tó lè pa yín rẹ́ ètò lè sọ yín da láàbọ̀ ara ètò lè jẹ́ kí ẹ ní káńsà òdìkòmà ètò lè jẹ́ kẹ́ ẹ fún kékeré gbogbo nǹkan tó lè sọ yín lórí ìlú lọ́dọ̀ ọ̀run ẹ sọ́ra fún. wàlà bí ẹ ní gómìnà tá a lùkà. ọba lọ ọ̀sẹ́yún ọ̀sẹ́yún ọ̀sẹ̀ ìsìnà ìsìnà wá tóyún ìwọ ọmọ tó lè ọba tóyún kóyún oyún kóyún ọba sí ọ̀nà fọ́ọ̀mà kí ni tó wá tẹ̀lé ọwá lọ bóòlù wá fẹ́ ìwọ́ wá kú sókò bá òòlù ọlọ́mọdé àkúsù mo tó ń tẹ̀lọ́mọ ìwọ́ náà ọjọ́ mo gbé ìwọ́ ni ojú orí ló gbé ọ̀hún ní ìdìbò ìrẹ̀ láyé rẹ̀ níjọba ọba kẹ́kọ̀ọ́ rẹ̀ sá tó rí pé tọ́kà lọ ayé rẹ̀ òun ni kọ́ ọlọ́kọ́ bórí rẹ̀ bá ti pé tó ń jọ́ náà irú àwọn èèyàn rẹ̀ bí rẹ̀ náà wà fún ọba bá lọ sí boyfriend ògùn kan lẹ́rìí ká bá ti bẹ́ńdẹ́ sí ọkùnrin ló bá sẹ́yìn ló bá kú ìgbà tó mẹ́wàá tí wọ́n ti jẹ ìyà sí àwọn ẹ̀lẹ́kà sọ lórí inú sàárè tí wọ́n na tayé rẹ̀ ta òun wà fẹ́yàwó méjì wà túbà lọ ọ̀dọ̀ náà wà sunkún yóò bànújẹ́ ṣe kò gẹ láíláṣù lè kọ́ lọ ájì máa jì lọ wúra lọ wúra wà á forí òun ìwé òṣèlú bá ta ló ní ìdílé ẹ̀ ní torí náà tí wọ́n sọ fún ó lè ṣẹlẹ̀ tó jẹ́ pé nìkan fọ́ olóyún ọ̀para rẹ̀ ọ̀dẹ̀ para rẹ̀ gẹ́rì ó lè sẹ́ẹ̀rí kankan tó lè gbé ọwà nìjẹ́ náà òun padà ló gígùn ẹ̀mí láyé yóò fi ọmọ tó fáìn ọmọ tó wé ọmọ tó ọmọ tó wà ọmọ tí fámìlì fámìlì lọ òun ọmọ yóò mọ̀ ẹgbẹ́ kànga yóò tọrọ àforíjì nígbà ọlọ́gbà wà wò pé ọ́n ah, ọ̀láyé ẹjẹ́ àforíjì ṣùgbọ́n tọ́lọ̀ wà láàánú oṣù ẹ̀ náà ìwọ náà wà lè jọ pé wọ ọlọ́ lágbájá àfẹ́sì náà bọ́jẹ́ àjọ mọ́ni ọlọ́run wà lè pé mo ti forí ọ̀dà ìwọ náà yọ lọ ọ abíọ́lù gbogbo tọ́lá àlùmọ́nà wà lẹ́ta ní ọ̀gbẹ́lẹ̀ ọ̀lọ́ pàṣẹ. torí náà ìwọ tó ọba lọ fa ìparun fúnra rẹ tó fi dìpọ̀ òkú ọwà nínú àwọn tó jẹ́ pé ọlọ́run bá lèkè ọlá ń sọ wà láàbò lè mọ òbíyá ilé kọ́ǹpé látàlù kàkì wà áhásì kan ìlú náà lọ àyọ̀ ìfọ́lùmọ̀ ìlú. ọlọ́run ní wa ọyọ̀ ẹ̀ṣẹ̀ dáadáa ẹ máa kí wá ní tí ń jẹ́ àwọn ti sọ ètí ń jẹ́ ẹ̀sán òun ka a mẹ́ka tààrọ òun náà ni kó o máa sin ọlọ́run bí àti wà áhásìnú àwọn dáadáa fẹ́ ṣe pọ̀ ẹ máa kí òun bọ́lọ̀ ẹ gbà àwẹ̀ fọ́lọ̀ ẹ yọ bàká fọ́lọ̀ ẹ ṣe dáadáa sáwọn òbí ẹ máa ṣe ìwà rẹ gbogbo tọ́lọ̀ ń bá ti ní tẹ́ ẹ bá ṣe lè ẹ̀rí ọ̀nà mi ara dáadáa ni ṣùgbọ́n ẹ ṣe pẹ̀ láníyàn tó mọ́ ẹ ṣe bí ìgbà tẹ́ rí ọmọ sẹ́yìn ọba ti ẹ̀rí ọlọ́run bá rí ní wá àhásì inú òun èyí nà olùkọ́ àlùfẹ́ tó lórí ọ̀sìn. ọlọ́run dájúdájú èmi ọlọ́run mo nífẹ̀ẹ́ àwọn náà àwọn tí máa ń ṣe dáadáa. àwọn àbọ̀ àwa ní ká lọ gbọ́ yé ìpele mẹ́ta nípele tí ń bẹ nínú owó ní màrọ́ sí ìpele stages of spiritual development ìpele mẹ́ta tí ìdàgbàsókè ẹ̀mí ní alákọ̀ọ́kọ́ ní mọ́dúkà bá tún Islam kéèyàn jẹ́ mùsùlùmí kéèyàn jẹ́ kí la ṣe ó mùsùlùmí ìpele kejì mọ́dúkà bá tún ìmọ̀ kéèyàn jẹ́ mùmí ní ẹ̀tọ́ nígbàgbọ́ òdodo náà lọ ìpele kẹta mọ́dúkà bá tún ìyàpáàdì kéèyàn ọjọ́ ẹni tí ó sin lọ́n bí ẹni tó jẹ́ pé gbangba rẹ̀ dà ẹni tí ò ní máa ní gbangba kíkọ̀rọ̀ rẹ̀ bí. ọlọ́run wá ní iná lọ ìlú ìmọ̀ sí ní ọba fẹ́ jẹ́ ni ọ̀rẹ́ àyànfẹ́ olólùfẹ́ kó o tó lè jẹ́ ẹni tọ́lọ́run máa nífẹ̀ẹ́ ọlọ́run so ìfẹ́ yẹn pọ̀ mọ́ àlè ẹ̀sán ìsáàmù ní pé gbogbo tán bá ṣe láyé rẹ̀ bí àtọ́lọ́ wíwà pẹ̀lú rẹ̀ you are less concerned about what people say ìsáàmù èèyàn sọ òótọ́ di lẹ́mí rẹ̀ bí tọ́lọ̀ wà sọ wà sí inú ẹ máa ṣe dáadáa dáadáa tí ṣe àbá lọ́wọ́ pín sílé èyí tọ́já sípà máa ń ṣe ìrìjàwárí àwọn kan ń bẹ oríkèríkè ara òun la fi ń ṣe wọ́n tó díé àwọn dáadáa sí ṣe ọmọ sí your part of the body àwọn kan dẹ̀ ń bẹ kùlùkùlù ẹ̀mí la fi ń ṣe wọ́n. ara ìtàǹfẹ́ ní í ṣe òun ní kàwá kù kágbára lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìtàǹfàrà ṣe ara ìní rọmọdọ́ náà tàǹgbà ara ìní tẹ̀sí ìtàǹṣe ara ìní ọmọ pípé ara ìní kákìó ara ìní káfí ájì ara ìní kámẹ́wó kẹ́sì ara ìní kákọ́mọ́sálásù ara ìní kásìláwà ara ìní kásàdúà ara ìní káfí dáadáa sí bàbá wa ara kẹ́sì ara dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà á há sí inú ìnáwó lọ ìgbóni wá àwọn ẹni yẹn ọlọ́pọ̀ wà pẹ̀lú wọn nífẹ̀ẹ́ sí ọdún àti sọ̀rọ̀ màáyà asọ̀rọ̀ kíni jẹ̀mọ́ màáyà pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú èèyàn sí mélòó mélòó sí pé màáyà wà máa yíyà tó ń kọ́ sọ tó wọn tó bá ń di àwọn nǹkan ìmú jọjú wọn náà bó ní <clears throat> báwọn àbá wa tó máa ń sọ báwa náà mú nílò yàtọ̀ sí wípé mahabbatu lọ́ọ̀ì máa lè mọ̀ sílé máa yíyàtọ̀ lọ́ọ̀ì máa wù áìdọ̀n bọ́lọ̀ ń ṣe níbi àwọn ẹni rẹ ọlọ́run tó wà pẹ̀lú wọn iná lọ àmà والذين هم محسنون ọlọ́run dájúdájú èmi ọlọ́run ọba mọ̀ ń bẹ̀bẹ̀ láwọn tó bá bẹ̀rù ni àwọn tó páyà mi wà lẹ̀bí náà ó mọ̀ ìdùnnú àtàwọn tí wọ́n ń ṣe dáadáa ní kọ̀rọ̀ àti ní gbangba àwọn tó jẹ́ ní ọlọ́run tòótọ́ ọlọ́run já kẹ́kọ̀ọ́ nù wọn. ní ìparí ibi tá a ti dúró ládé bàbá wa sọ́lé àlùfẹ́ mi wọ́n wá yọ ẹ̀kọ́ bíi mẹ́wàá àsàrí sọ wọ́n ní mẹ́fà wá ìdílà àáyà àwọn lessons derived from Quran chapter two verse one ninety five alákọ̀ọ́kọ́ àlàámúlùdìlì ìfà ìbẹ̀ nílùlá wọ́n pa wá láṣẹ ká náwó sójú ọ̀nà ọlọ́run wà zakatu tẹ́jẹ́kúlù bí ádàlì ìfà zaka yíyọ sọ́dákọ̀ ti ṣe ọwọ́ náà ká náwó sójú ọ̀nà ọlọ́run torí pé lè anna áújà mà yẹ jíbù nínú ẹ̀lẹ́ bá gẹ̀dẹ̀ sẹ̀lẹ̀ ilé ńlá bàkà yíyọ lọ́jọ́ rẹ̀ yẹn dù gbogbo ẹbí ìbá yọ bàkà yọ wọjá mẹ́mẹ́ lórí ìyàlọ́dọ̀ wọn wà nínú nínú àǹfààní parí alìṣàrọ́tù ìlàlẹ́ ìkìláàsì ìlàámẹ̀ áyà yìí tọ́ka sí káṣe nǹkan torí ọlọ́ ọlọ́run wà á ń pè kó sí sẹ̀bí lílà àti gbogbo tá a bá fẹ́ ṣe afẹ́ náwó afẹ́ kírun afẹ́ gbáwẹ̀ abẹ́ẹ̀ṣe wáàzí abẹ́ẹ̀ṣe táwùsírì káṣe ìtòrí tọ́lọ wà nínú lára rẹ̀ tàhàrí ìmòlìlẹ̀kọ́ ọ̀bìnìyẹ́dì ìlátàlúkà ṣẹ̀rí àṣílá èèwọ̀ haramu mọ́lọ fọwọ́ ara rẹ̀ para rẹ̀ irú ẹ̀rìwọ́ tó borí fòkó lọ́wọ́ bá jábọ́ oníwà para rẹ̀ haramu mùsùlùmí máa wà nínú ẹ̀ alàmáká náà sábà bá lè lọ́rọ̀ fàyín náà wúmọ̀ níbi àárín bàbá ní gbogbo tó bá ti lè kó ìrẹ̀lá báyẹn nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà akọ̀ bàbá ní wà nínú àjálù wà nínú ajílì ábì nílọ́kọ́ ìdásí àrọ́fúnná haramu bàbá ní látara ń sáà rí dìbò nínú èèwọ̀ lè sìgá àdùkáàdì tó ọba gbọ́dọ̀ káàdì sìgá ní jẹ́bẹ̀ wọn tó máa pè ní èèwé wọn lò ó tú ẹ. àfẹ̀dìkínù sìgá náà ní jẹ́bẹ̀ mímu sìgá bàbá láàárín ìdìmú nínú àyà wà lásán kú àìsí kó kí ni sáàárín ìdìmú ń bẹ̀ wọn a rí wípé àrọ́fúná ànàdùkáànà haramu sẹ́ríkàmù sìgá nínú ìsìláàmù àràmù ní lọ́dọ̀ wà nínú ẹ̀ nínú àǹfààní àlàámúrò ní ẹ̀sán ọ̀nà pàwọ́ kámọ̀ ṣe dáadáa àràtà àrùn omi wà nínú ẹ̀ ní ẹ̀sán wà alẹ́ ọlá ti bẹ́ fún kámọ̀ ṣe dáadáa àti wá lójú wà áhásù ìrọ̀rùn náà ọlọ́ni ẹ máa ṣe dáadáa mọ́ máa ń láti rẹ̀ ní dájúdájú èmi ọlọ́run onífẹ́ àwọn tí ń ṣe dáadáa wà nínú ha nínú àǹfààní sáàrí ti mọ́ èdè báàtù mahabati ńlá azawajalla abílẹ̀ pé ní nífẹ̀ẹ́ ọlọ́run máa nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ wà ó sì máa kó nira tó ti yẹ́wà ìdí sára ara tí ó ní ọjọ́ ìlú abẹ ọlọ́run ọba àlejò ọlá

àwọn tí ó ṣe ọmọ ìgbà ọlọ́gbà ọgbà gbogbo ìgbàwó bá mọ̀ tó máa ló ọlọ́gbà ìgbà gbogbo àwọn gba ìgbàgbà wa gba àjù wa gba ìlà wa gba ìlàlà wa gbogbo táàmù ẹ̀ṣẹ́ ọlọ́jà ni wọ́n ṣe ìlú ìrìnàjò wọ́n ti láti nàìjíríà bàbá ń pàmò àwọn ìṣẹ́jú àbájọ ńlá ìlànà nílà àìsí ọ̀sẹ̀ tó dára bẹ́ẹ̀ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين wàlàhàmdùlùláì ẹ̀rọ̀dùlàhàmù